ó yá èmi náà ni èmi mi jù báyìí lọ ọmọ tó yé kóbù ọmọ tó sẹ́ksì ọmọ tó wà pa ọmọ tó dùn ọmọ tó ṣan ọmọ ọ̀rẹ́ everybody ọ̀tá nobody bẹ́ẹ̀ ni kí la wá kí la gbé wáyé kí la máa gbé lọ kí la bùrọ̀ máa lọ́ta èmi rè lọ́ta gbogbo pálápàlà rẹ mi àtọmọdé àti àgbà ọkùnrin obìnrin ọ̀rọ̀ bọ̀ lẹ́pa gíga àbí kúkúrú dúdú àbí funfun oléyìn ni àbó lèyìn ọ̀rẹ́ mi ní gbogbo yín jọ oge èmi gan ọ̀rẹ́ yín dẹ̀lẹ̀ mi náà ṣẹ́ mọ̀ àtúntún lé lórí ètò akínyìn orúkọ ṣì mi ni Victor Oyèbọ̀dé Ayọ̀délé Ìfẹ́ Rótìmí yéé ọ̀yà lórí ètò ìwáyé máa ń ṣe mọ̀ pé pàwọ́ pọ̀ gan torí wọ́n kí ni a fẹ́ jẹ́ kí dé yín kó sweet kó dùn kó láyìnrin kó dàbí kó dàbí bọ̀lì àtẹ̀pà àbí àgbàdo ìbéèní àti ùbé àbí àgbàdo àti àgbọn àbí kó dàbí tanfiri àbí kó dàbí òfìò àbí kó dàbí ìkànnà gowan àbí kó dàbí bàbá dúdú bàlẹ́wà àbí kó dà mo rán nǹkan létí àwọn kan tá a máa ń jẹ́ tún gbà ẹ̀ ètò ìṣe wá rìnrìn ẹja ètò eléré parí eré padà wá ṣe tiwa lórí kiri ayọ̀ ló máa jẹ́ tiwa ní gbogbo ìgbà tí a bá ti wá sí ojú ìwòran yín bó ṣe ẹkọ rí gan nìyẹn gbogbo tó ń là yìí lọ tó ń lọ lókè tó ń lọ ní gbogbo àdúgbò wa ẹ èmi èmi fine fine a máa gbọ́ ìgbọ́n wà nínú ìwé mímọ́ pé kìkì ojú wa àti etí wa láà máa fi rí i láti máa fi gbọ́ kò ní súnmọ́ sàkání wa bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ máa rí nìyẹn pọ́ọ́ aṣẹ́ ni ẹ má dàbí lò lórí ètò ẹ̀mí ọ̀rọ̀ tí a fẹ́ wá gbé yẹ̀wò ọ̀rọ̀ tó ń lágbára ni bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀ náà ni ẹ̀yẹn ni pé ìṣe ilé lẹ́ṣọ̀ọ́ ìṣe ilé lẹ́ṣọ̀ọ́ ọwọ́ ọ̀tá ló wà ṣé ọkùnrin ni àbí obìnrin ṣé lọ́wọ́ baálé ilé ni àbí ìyàwó ṣé lọ́wọ́ kábíyèsí ni àbí olórí ẹ ọ sọ ìyẹn ni ní English yẹn ni pé home decoration whose duty the man or the woman ìṣelélẹ́ṣọ̀ ọwọ́ ta ló wà ṣé ọkùnrin ni àbí obìnrin òun la fẹ́ gbéyẹ̀wò lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ mọ̀ pé lórí ètò yìí bákan náà ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀jíṣẹ́ tẹ́ fẹ́ fi ránṣẹ́ ẹ lè kàn sí wa lórí ètò yìí ẹ á máa fún yín bó ṣe ń lọ ẹ rò pé àwọn orin tún wà lọ́lọ́kan ọ̀jọ̀kan tí a máa jù sójú ìwòran yín tẹ́lẹ̀ máa ṣe kiri tẹ́lẹ̀ máa fi mì sọ́tún mì sósì máa fi mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kó lè make sense ẹ ṣáwọ̀ ó jẹ́ kórìkan nìyẹn lórí ìtàn kí tí ò ní ìgbádùn unlimited ni àwọn cameraman mi àwọn ìdí tó gba àwọn tó ń ṣàṣojú wọ ẹni owó nǹkan pẹ́ẹ́ gbọ́dọ̀ jọ ń jọ lẹ́píkẹ́tì níbi tá a wà nítorí tá a wà yìí gan bí yìnyín ni ó tutù ó tutù ẹ̀ ó yẹ káyé ayé náà máa tutù ó yẹ ẹgbẹ̀ tutù ṣe fíìlì ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ń tẹ́jú ọmọ ń tẹ́jú ẹ bá yẹ pé àbẹ́ ẹgbẹ́ tó lówó yẹ ìrẹ́ náà dẹ̀ ní kọ́lọ́ ṣàánú wa lórí ìtọ́jú lúdà wa yìí lórí ìfọ̀tà náà rẹ̀ dùn lọ́ba ìfúnni ẹ̀kọ́ akọ́mọ̀lá kọ́ ìgbé ọkọ̀ gan pa ni ah, bọ̀bọ̀ gan mọ́ náà bí yẹ kó rí nìyẹn. lórí ètò ìní a máa máa tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síra wa ni ẹ̀yin tí ẹ bá fẹ́ fẹnu ba ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí yẹn ni pé ìṣẹ̀lẹ̀ lẹ́ṣọ̀ọ́ ta ló yẹ kó wà ní ìṣáájú rẹ̀ ṣé ọkọ ni àbí ìyàwó ẹ lè máa jù sí mi lórí Instagram handle mi which is at official vic for love vic four mẹ́rin àti love love official vic for love àbí lórí facebook mi victor oyèbọ̀dé ẹ ká máa jọ fi omi jomi torí ọ̀rọ̀ yìí torí pé kí ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí ni máa ju ọ̀rọ̀ lẹ̀ ní pẹrẹwu ẹ jẹ́ ká sáré lọ sílé ijó ó yá DJ Orísun jùlẹ̀ ẹ ṣáà. <laughs> Oh, ó ń gbọ́ lára díje wa bíi ó ń gbá ó wà lórí ẹ̀ bí kan míì wọ́n ah, ṣe yẹ bóyá máa lórí ètò yìí a fẹ́ fún a máa fún yín tán ni fún wọn tán to to the explosion rẹpẹtẹ ni ìjó <laughs> ń oh, bẹ lára mi wọ́n pa ẹ̀yin gan fún ara yín gan ẹ̀fẹ́ sọ̀kọ́ láti máa jó bó ṣe yẹ kó rí gan nìyẹn lórí Akiiyin yìí eré pa ni kọjọ yín kó lè máa dán kí gbogbo ẹ máa dùn yìngbà yìngbà yìngbà bó ṣe kórè nìyẹn ẹ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa akínyín lẹ́tọ̀ orúkọ tẹnu sì yípadà Victor Oyèbọ̀dé Ayọ̀délé Ìfẹ́ ah, ó rántí mi sóyè yín mo ṣe mo ti sọ pé lórí ètò yìí afẹ́ fomi jomi tó rọrùn lórí ẹ̀ṣọ́ ọlé ta ló yẹ kó máa mójútó o ṣé ọkọ ni àbí ìyàwó ṣé obìnrin ni àbí ọkùnrin òun la fẹ́ sáré sọ ní àsìkò táwa yìí ẹ mú ìsọfún ilé kan pé nípa ẹ̀ṣọ́ yìí a ní láti mọ àwọn tó yẹ kó wà ní ìṣáájì rẹ̀ torí ó ti ṣẹlẹ̀ fẹ́mi náà rí nígbà kan tí mo kọ́ balé nígbà tí mo tẹ̀lé kọ́kọ́ ralẹ̀ tí mo kọ́lé ẹ̀ débì kan mo ní òkè gẹ́gẹ́ bí ìbáṣẹ́ náà ẹ jẹ́ ẹ̀kún ní ọjà tó bá wù mí jáde máa gbélé òfìfo mo bá kúkú ra ọ̀dà o ọba kọ́kọ́ kùn ní ọ̀dà olókùúta yìí tí máa ha ọwọ́ hàràhàrà hàn ni mo fi kùn kìsìn náà mo ṣàwé aṣáàdáná bó jẹ́ kúkà ní gáàsì wọ́n jẹ́ wọ́n ajá àbọ̀ kó ń gbẹ lẹ́ẹ̀mbẹ́ yàrá gìní yàrá kejì gbogbo ẹ̀ṣá wà ń bẹ̀ṣá èmi kí n ti délé kí n ti sùn kí n gbọ́ kí kìsìn kí n dáná kí n dẹ̀gbà lọ ni nínú àwọn àgbéyàwó wàhálà ìbá dé nígbà ìyàwó máa dé mo ṣàkóso pé bó ṣe dé yẹn bó gbà wá nǹkan tó fi kún léyìn ọ̀hún hami lọ́wọ́ gbogbo aláǹtakùn ọmọ onílé gbá wà wo kí ní ìṣẹ̀lẹ̀ mo ṣe wá rí i pé èèyàn kan ló wá sọ fún mi pé à gbogbo o sì máa ṣèjọba ilé ẹ̀ yìí ó mọ̀ pé àwọn obìnrin máa ní kọ́lọ̀ tiwọn àwọn kọ́nà ọkùnrin kan kójọ sílé kìsìn yẹn gan ó dàbí kìsìn ni bá ṣe lọ bí kìsìn ni ká ṣe wà ká ṣe kọ̀ǹkọ́ṣọ́ọ̀nù ká ṣe ká ṣe noodles gbogbo ẹ̀ ló kójọ sí bí obìnrin ò láti orúkọ bẹ́ẹ̀ yẹn ni máa wò pé òkè irú ètò yìí ẹ jẹ́ ká jọ kọ́ra wa torí mo mọ̀ pé àwọn kan nílé báyìí àwọn ìyàwó wọn inú wọn ò dùn sáwọn nǹkan kan bí àwọn ẹ̀ṣọ́ létí baálé ilé wọn ti ṣe síbẹ̀ kì í sì ń wọn nǹkan tó mọ̀ ni láwọn ọkùnrin mọ̀ ju ká ti jí lóòrọ̀ ká ti bẹ́ẹ̀ báwo dáadáa ẹ̀yẹ wo ìṣesí àwọn ọkùnrin ní piti ìmúra ẹ rí i pé ìmúra àwọn ọkùnrin ló simple jù yàtọ̀ sí láyé òde òní o tọ́pọ́dẹ̀ máa wò náà mélòó náà àwọn ọkùnrin kan ló gbọ́ fásán mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn ò mọ fashion àwa tá a mọ àwa fashion báyìí àwọn ra wa a kò rárá ọkùnrin mi ò mọ̀ mọ́ ṣe ń blend ara wọ́n ṣe ń blend aṣọ mọ́ kan mi ì fi bú yín o ọkùnrin ṣáà ní àráyè ká ti jí láàárọ̀ ká ti ṣọ́ra ajé lọ ká ti dé kó ṣáà ti wà nílé kíyàwó ti wà òkè kọ́mọ ti wà òkè ká ti rówó ṣe dádì níta ká ti rówó kó táwọn ọkùnrin wà fún nìyẹn ṣùgbọ́n àwọn obìnrin bí ọlọ́run ṣe dá wọn ló fi dàbẹ́ ni pé nígbà tó lọ́n máa dá wọn ọlọ́run fi ara balẹ̀ ó yọ ìhà lára ọkùnrin ó kọ́ kun ọkùnrin ó kọ́ kun ọkùnrin lórun náà tó ń sọ pé ọkùnrin ara òun balẹ̀ ara ọkùnrin òun balẹ̀ lọ́sẹ̀ rò pé kí n sọ́kọ́ ọkùnrin òun náà kó tẹ̀ kọ́kọ́ sùn kí n lè ráyè ṣiṣẹ́ ọlọ́run gbọ́n kí n ráyè ṣiṣẹ́ mi ó kun ọkùnrin lórun ó bá yẹ egungun kan ó fẹ́ra balẹ̀ dá obìnrin ni nígbà tí ó ẹni pé nígbà tí tọ́lọ́run kan tó wá mú obìnrin yẹn tó wá mú fún Ádámù Ádámù ni ọmọ ló dùn tó yìí ooo obìnrin la ó máa pè é ẹni pé bí ádámù gan ṣe pé obìnrin gan ó pè pẹ̀lú ìrèlè pẹ̀lú pé eléyìí tún fún àyàtọ̀ ló fi dàbí ẹni pé ọ̀pọ̀lọ bíi seventy percent ẹ̀ṣọ́ ilé ọwọ́ obìnrin ló wà mi ṣe pé àwọn ọkùnrin ò ní tiwọn o ó níbi tí obìnrin ti ní tiẹ̀ ó níbi tí ọkùnrin ti ní tiẹ̀ o bá a bá sọ nípa kọ́lọ̀ ká mú bóyá orange ni ká mú mọ́ white ká green kan ká fi kan white kan kọ́lọ̀ tó tó máa ń ṣáná ká mú pínkì mú rẹ́ẹ̀dì ká mú green kékeré kan tó dàbí láìláàkì bí aláwọ̀ ewé báyìí lẹ́mọ̀n ká fi rí àwọn nǹkan ẹ bá wọn ok bọ́dà bí rọ bẹ́ẹ̀ bá lọ patí tani máa múra jù àwọn wo náà máa ń take time jù kódà gan ẹ̀ṣọ́ gan ti fẹ́ dá wàhálà lẹ̀ ńlẹ̀ dájọ́ Sunday àbí a patí lo òde kan ẹ máa gbọ́tọ́ kọ́ máa ní máa jálẹ̀ ìjà ṣáá ni ó máa ń ṣe <laughs> ọmọ mi rántí ó máa ń ṣẹlẹ̀ ní ọkọ̀ mi sọ fún ìyàwó mi mo ní wa tó bá yá ń sìn fún ara ẹ lọ máa gbé mọ́tò wá ṣọ́ọ̀ṣì fúnra rẹ̀ èmi máa mọ́kadà agbé mọ́tò wá bá mi ṣọ́ọ̀ṣì pé mo sọ pé ọmọ máa kun jùmọ̀ yẹn ń kun etí náà ń kun mú náà ń kun ahọ́n náà ń kun gbogbo ẹ̀gbọ́n ọrùn aṣá máa kun okun kun ebu ẹ wá ní pé kí obìnrin má mọ̀ nípa ẹ̀ṣọ́ bọ́lá ń ṣe dá wọn nìyẹn àkàndá ènìyàn ni wọ́n láàfin lè ṣe láì má ní obìnrin láyé wa ẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àfihàn yìí ò lẹ̀ ká padà sí ẹ̀ṣọ́ lé tàbá sọ nípa kitchen obìnrin ló nìyẹn hmm, ẹ má bá wọn dùn rárá tí obìnrin bá gbá kitchen mọ́ ẹ mọ̀ pé obìnrin wà nílé tí ò bá sí obìnrin lé tó jẹ́ pé bachelor ni ẹ mọ̀ pé ah, àpọ́nlé ilé ẹ̀kọ́ láyá ńlé ẹni bóyá irúurú ó wà ó wà unorganized bẹ́ẹ̀ ni ẹ ṣe máa rí ṣùgbọ́n tóbi ni máa gba kitchen ẹ rí i pé pot. ó máa dá wà níbì kan abọ́ ó máa wà níbì kan fry pan ó wà níbì kan kódà kí n tó ti ń dáná gan ó máa neat pani tẹ́ẹ̀tì kọ́bọ́ọ̀dù tí ó kọ́ bẹ̀ sí kó èròjà sí kó ìjábẹ̀ nǹkan kan neat neat neat neat ní department wọn nìyẹn àwọn obìnrin ló nìyẹn ẹ lè ẹ kọkùnrin náà bá má tiẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ rárá now tá a bá sọ nípa pé painting lé náà obìnrin ló ní nítorí pé kí ni obìnrin afẹ́ wò pé kí òkè kí paint wọn ò yìí ó gbúdọ̀ bá cutting lọ paint yẹn gbúdọ̀ bá cotton lọ wọ́n tún rò pé òtún wọ́n ṣe paint àti cotton kan um, um, ok ìdí àmọ́ àwọn bẹ́ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan mo ti mú kíṣìnì mo ti mú paint mo ti mú cotton now ọkùnrin ló ní ṣíà Mm, ṣé àtàmà àgàtà jòkòlé ọkùnrin ló ní ìyún tó dé pé kí ni ọkùnrin ló fẹ́ẹ́ mọ àwọn authentic things náà obìnrin á wò pé kọ́kọ́ mi tó ra ṣíà o mo ti kunlé mo ti ra cotton a máa kọ́ bí orin bí orin pé hey my dear sister ti kunlé ní orange láti ti ní gbábi green àti cotton mo ti jẹ́ ká bóyá tá a bá lè mix ṣe mixture fún chair yẹn kó lè blend àbí ká wá black chair ṣe rí pé indirectly ó ti ń sọ fún ọkọ irú kọ́lọ̀ tó máa bá ògiri àti kọ́tìn mú lọ ìtorí ẹ̀ mo ṣe wá wò pé decoration lé obìnrin lónìí bẹ́ẹ̀ ni ṣó ti yé yín eléyìí ló túmọ̀ sí pé fún èèyàn ọkùnrin tẹ wà létí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí bóyá fúláṣí december ni àbí tẹ bá gbowó oṣù kan àbí tẹ kàn tẹ bí ọlọ́run ọlọ́run gbàdúrà yín owó kan dé ẹ kàn dán obìnrin yẹn wò ẹ sọ pé my dear ohun mi ká tún gbogbo léyà arrange mo dẹ̀ fẹ́ kó o wà in charge kí ló fi ìgbé ká ṣe ẹ̀yẹn wo reaction ìyàwó yẹn ẹ rí i pé orí àmọ́ ṣe bí aago ni tá tá tá tá ẹ bá jẹ́ obìnrin tó mọ̀ nípa social media kí ẹ ti wọnú chrome àbú google ó ti google best colour ẹ̀yin náà wọ engagement ẹ ti ń ṣe engagement ń bá rí tó máa mú tea green àti gold ṣùgbọ́n nígbà tí mo kọ́ wò pé tí green àti gold ọlọ́run ṣàánú wa green ṣàpọ̀ rẹpẹtẹ ṣá ṣùgbọ́n nígbà tí mo máa kọ gbogbo ẹ̀ pọ̀ ah! mo rí bí gold ṣe jáde nínú tí green yẹn mo rò pé ah! ọmọ mi ìlérò láyé iṣẹ́ àwọn obìnrin nìyẹn fún ní èyí tí àwọn ọkùnrin bá fẹ́ kí ilé wọn kó dùn kó ṣe é wò kó dàbí sinimá kí ló wọ́n dàbí amusement park kí ló wọ́n dàbí yàrá tó yẹ pé everybody máa fẹ́ tá lè wọ́n pé ah kí ló dé ṣé ìlú òyìnbó náà ti mú design wá ni ẹbí lóbìnrin lọ́wọ́ tó bá ṣe bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí ti rọ̀ pé obìnrin wà nílé láti ògiri títí di curtain títí wọ ṣíẹ̀ color blocking ni tó bá tún máa wò ó dáadáa ẹni tó bá tún wá ṣe pop bẹ́ẹ̀ tó ṣe pop tó fi ṣe ẹsẹ̀ tí ibi tí máa ń gbé tv síhùn jẹ́ pé ó ní apartment oríṣiríṣi ẹ̀rú tẹ̀ ń wò lórí ìwẹ̀ ẹ̀ tó ní apartment oríṣiríṣi oríṣiríṣi ẹ̀ rí i pé ibi tí tv bá wà ọ̀tọ̀ ni wọ́n tún wọ́n sọ fún yín pé tíìsì tv wa o tó jẹ́ pé black ni ẹja fi white ṣe pop ibẹ̀ ah! ṣe rí i pé ó ní wọ́n pé gan wọ́n ní pé inú àwọn ihò tó wà níta máa fi iná sí ẹja fi iná white sí gbogbo ẹ̀ á lè mú oh, ẹ jọ dansaki fẹ́yìn obìnrin mo no no no no no. no nítòótọ́ nítòótọ́ obìnrin ṣe pàtàkì láyé ọkùnrin ẹ ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nù mí kọ́ bọ̀ ó yẹ fẹ́ sọ̀rọ̀ ẹ lè máa fàgbé iṣẹ́ yánṣẹ́ ká lè fi omi jómi tó rọ̀ ṣùgbọ́n kudos fẹ́yìn obìnrin kó tó di pé a kúrò lórí ifá àti awàyè ẹ má jẹ́ tún sọ̀rọ̀ jù ọ̀rọ̀ díẹ̀ eré díẹ̀ orin díẹ̀ bẹ́ẹ̀ láṣẹ ó yá ká tún lọ sílé ijó láti lọ fi ẹsẹ̀ rájò DJ Orísun ó yá múlẹ̀ ó yẹ káwọn padà sórí ètò akínyìn lórí Orísun ẹ náà ni mi ò yàtọ̀ ju bí mo ṣe wà nínú lọ Victor Oyèbọ̀dé ẹ àti wà lórí lórí ìpele àtẹ̀jíṣẹ́ request show báyìí ẹ yẹn ni pé gbogbo ẹni tẹ́ fẹ́ kí bóyá ẹ̀ ń ṣọjọ́ ìyàwó ni ẹ̀ ń ṣe ìgbéyàwó ni ẹ ṣe ìkómọ ni ẹ ṣe ìwúyè ni tòkú ni kò ní fi ṣe any occasion tẹ́ bá fẹ́ ṣe ẹ lè tàjẹ̀ṣẹ́ yín ránṣẹ́ sí wa kẹ́ sọ fún wa àti orin tó wù yín kí ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ bákan náà àmú no no no àti ẹ̀yẹ̀ yín sọ́tọ̀ rárá ẹ̀yin náà ẹ lè sọ pé olólùfẹ́ yín tó wà níbì kan báyìí báyìí báyìí ẹ ti ká báyìí kí o pé lọ́ọ̀bù ẹ̀mí ìsẹ̀ owó kó máa bọ̀ nílé pé òtútù wà ó dẹ́pọ̀ tù bí ẹ̀mí ká báyìí fi orin kí o bákan náà náà lórí ètò ìlàṣẹ máa ṣe fún yín kò sáà sí nílùú jù báyìí lọ ó yá Princess Peters ó lóun fẹ́ ka ṣe ijó lábalábá láti crayon ọ̀hún no no no it's a crayon ok. ẹ oníjẹ ó ti yí ẹ wo padà mí lè mí eré pàtí pọ̀ jù mí lọ. ó yá jájú orin ilé fún Princess Peters ó yá dìṣe lókè lọ́hùn. ẹ kó tó lọ ọ̀rẹ́ mi kan láti Ogun State lọ́hùn Samson Agbelusi ẹ ó ní ká báwọn kí ah, àwọn pásítọ̀ lélẹ̀ ká báwọn kí pásítọ̀ ea adeboye go general theatre redeemed pé ọkọ ìpalẹ̀mọ́ convention tó ń bọ̀ pé ká bá wọn wá orin christian kan ká fi jíǹkì wọn ẹ díje bóyá bá mi wá orin bóyá abdul àti àti monique táwọn tó yẹ kọ bóyá thirty billion hallelujah ó ṣàmù ẹ ẹ bá mi wá orin ẹ ó yá ká tó tún padà wá sórí ètò request kọ́kọ́ bá mi sámà àwọn orin méjì yẹn fún princess àti samson àgbélùsì nìṣó ń bẹ̀ DJ, jùlẹ̀ ó yá àwọn wọn àwọn orin èèyàn lè ṣe kó má gbogbo àwọn orin báyìí kó má jó kó má shake body bí ẹ̀dá kódà kọ́kọ́ lórí sick bed kó má gbọ́ àwọn táwọn jù lórí Àkìíyín lórí Orísun yìí lọ́wọ́ kan lára ẹ̀ máa yá ó yẹ kó yín ni ẹ àtẹ̀jíṣẹ́ mi tó tún wọlé ni láti ọ̀dọ̀ big mummy ẹ Bísí Ògúnfowórà ẹ oní kakọ̀ fún yín lórí pé òun feel ẹ̀ ń feel pé ẹ̀ ń feel the program wa pé kódà gan swagger mi ó pọ̀ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mama ẹ ṣé mo dúpẹ́ ẹ pé kaba yín kakọ̀ sáma ẹ ní orin táwọn mọ̀ pé ó make sense ẹ láti big mummy Bísí Ògúnfowórà ẹ bákan náà a tún rí àtẹ̀jíṣẹ́ láti ìlú Ìlọrin lọ́nlọ́run ah, ah. Slimy T Slimy T oníkàbẹ́ kọ ẹni orin Climate láti Ìlọrin ah, artist wọn náà má bọ̀ lẹ́kọ̀ọ́ Èkó láti ń jáwó gan <laughs> oníkàwá ju ẹni orin táwọn pé ó lè make day ẹ kó wà ok because bó ṣe wà bó ṣe wà last number yìí nílé ni pé you are feeling the groove láti Orísun ẹ bó ṣe ẹ pé nìyẹn ah o gbọ́dọ̀ feel groove yẹn ni ah kò easy ṣáàbọ̀ kò easy o yà fọ́sọ̀ fún àti Bísí Ògúnfowórà Big Mummy àti Slim G ẹ jẹ́ ká sáré fi orin lẹ̀ DJ Orísun ó yá múlẹ̀ bẹ́ẹ̀. ó yá ẹ káàbọ̀ sórí ètò yìí padà mo rò bí ẹ̀ ń gbádùn kúta sí ni kúta pé mo rò bí èmi mọ̀ pé ẹ̀ ń gbádùn àwọn feels àwọn orin yẹn bó ṣe ń flow bó ṣe ń mì lẹ́gbẹ̀lẹ́ bó ṣe <laughs> bó ṣe ń sẹ́lẹ̀ kejì ọ̀bó ìbá rí nìyẹn lórí akínyìnlẹ̀tọ̀ yìí fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé akínyìnlẹ̀tọ̀ èmi náà sì ní ọ̀rẹ́ yín boyfriend yín the family swag you know Victor Oyèbọ̀dé ẹ mo ní àsọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tí mo máa bẹ̀rẹ̀ ètò yìí mo ní àsọ̀ lórí bá ṣe ń ṣe lé lẹ́ṣọ̀ọ́ ọwọ́ ọ̀tá ló wà ṣé ọkùnrin ni àbí obìnrin ni ẹ mo ṣe sọ pé ọwọ́ obìnrin torí pé àkàndá ènìyàn ni wọn bọ́lá ṣe dá wọn nìyẹn pé ó dá gbogbo bíútì mọ́ wọn ọlọ́run dá wọn níjọ́ sátidé níjọ́ hmm, sátidé ni àwọn ọlọ́run dá láàs pé dàbẹ́ ni nígbà tó lọ́wọ́ dá wọn tán ọlọ́run á ní tẹ́kùn ah, lọ sinmi báyìí sọ ọlọ́run ara wọn lọ́run fi ìsinmi sí ó yìí dàbẹ́ ni pé orí àwọn obìnrin pé nípa ká máa blend colours ẹni lọ pátí kan lọ wòran náà ẹ lọ sáà gbọ́kẹ́ lọ́wọ́ rán náà tí báwo dàgbà gan ní fashion àwọn obìnrin ló ń take lead kí lọkùnrin mọ̀ ká ti rọ ṣòkòtò ká wọ ṣẹ́ẹ̀tì ló bá tán kérékéré kí ló kàn tẹ bá tẹ̀wé kan tẹ bá bímọ ẹ kà wò náà ẹ̀yin ẹ bímọ ọkùnrin kẹ́ ẹ bímọ obìnrin ká wá wo èyí tó máa ń náwó jù obìnrin ní ká ti bí aṣọ wọn bẹ̀rẹ̀ àwọn ní style oríṣi ó yapa wọ́n ṣe ń rán ilé iná rán ilé iná mú ilé iná mú ilé ṣùgbọ́n ọkùnrin bá ti wọ ọkùnrin lè ní ṣòkòtò méjì ṣẹ́ẹ̀tì kan wọ́n ṣà ń wí ẹni ẹ bá ti wọlé báyìí àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àṣàṣì fáànù dọ́kìtì ó ti mú wọ̀ ó lọ nìyẹn ṣùgbọ́n obìnrin àwọn pé nù ah, aṣọ kan ti jáde àwọn gbọ́dọ̀ bá wọn rà báyìí kan ti wà ń tà ń sìn àwọn gbọ́dọ̀ rà àwọn ọ̀rẹ́ friendship mi friendship mi orí bàtà yẹn àwọn tó stones ní kílẹ̀ kankan rin ìsúná àkànṣe ń wake up láwọn òpó kìí ẹ̀yin òwe ẹ̀yin obìnrin ẹ̀kọ́ máa rọ́wà sẹ́gbẹ̀ẹ́ náà ni mo ṣe rò pé ókè ìtẹ̀sọ́lé ìwọ tó bá fẹ́ kíyàwó ẹ̀ kó hèètì ẹ̀ má ṣàṣọ pé o fẹ́ ṣe ìṣọ́lé fúnra rẹ̀ péyàwó dání pé jókòó iye báyìí ni mo ní kí la lè ṣe kí lè yí fi kó beautify Christmas ń New Year ń the same the same the same báwo ni àtúnṣe lè tún lè tò wà á rí i pé ìyàwó yẹn á wò pé ok ọ̀nì eh, mi bá ń ní pé bí a kì í bẹ yáwó lọ́wọ́ lágbájá ẹ máa change kọ́lọ̀ ìná kọ́lọ̀ yìí ti ṣá kọ́lọ̀ yìí fẹ́ ká lò ó sìn then cotton yìí náà ó ti wà out of vogue yà á change ẹ̀ and àwọn chairs yìí ó yẹ kó ti wà dusty ni then táwọn mú kọ́lọ̀ yìí wọ́n fún bi nílẹ̀ pé ok yá gba owó ṣé o ti máa tó máa ṣe ó yá gba owó wọ́n ṣáà máa ṣe lọ ó yẹ kọ́nà wá ṣe wá rìnrìn àjò fún one month kó padà ooo wà látàlá ìsúnbẹ̀ ò ní dálé ẹ̀ mọ́ á ti dàbí paradise ni torí pé kí ni ọ̀bọ́n náà ṣe kó àwọn obìnrin nìyẹn yes bẹ́ẹ̀ máa rí nìyẹn yes a ti rí àtẹ̀jíṣẹ́ láti ìlú Ìbàdàn Mr James Mr James ọmọọba ẹni kábàáyín kí fámìlì yín pé ọmọ àkú bóyá ń lọ pé ṣé àlàáfíà ṣé báwọn Ìbàdàn ẹ dà pé kò láyìn wà kó lẹ́yìn tí ó zù ẹ fà àwọn ibi ńlẹ̀ ńbàdàn Mr hmm, James ẹ náà mọ̀ pé iṣẹ́ ọkùnrin nìyẹn kò ṣeé dúró wò wá gbọ́dọ̀ àwọn ọdún yẹn là ń dẹ̀ ẹ jẹ́ kásá ìdọ́dọ̀ DJ wa DJ Orísun ó yá múlẹ̀ ẹni orin ṣáàmù yes ẹ káàbọ̀ láti ilé ijó ta sáré lọ yẹn ìwọ̀n èkútẹ̀ nídìí ìgbádùn lẹ́wà ẹ ṣáà máa gbádùn tí yín o bó jẹ́ popcorn bó jẹ́ ẹdìyẹ bó jẹ́ nǹkan kan bó jẹ́ bó jẹ́ gaari tó kan gidi ìjẹ̀bú tó jẹ́ kó máa gbá ìtí ẹ̀ gbá ọ̀tọ̀sùn gbá tó sì lórí àtẹ̀pà tó gbẹ gidi pẹ̀lú ṣúgà sí déédéé náà ni ẹ ṣáà máa jẹra yín lọ ẹ máa gbádùn lọ ẹ ní wàhálà <laughs> alright mr and mrs ogun káyọ̀dé ẹnì kan bá yín kí ọmọ yín tèmi tọ́pẹ́ Ògúnkáyọ̀dé tó ṣe ọjọ́ ìbí láìpẹ́ yìí wípé ìgbà ọdún ọdún kan ni pé ọdún ọdún ní ayọ̀ fún ìdùnnú wípé iṣẹ́ náà tó dáwọ́lé iṣẹ́ pé iṣẹ́ mẹ́kọ̀ọ́ pèsè mẹ́kàn tí ó mú láàyò yìí pé ọlọ́run á jẹ́ kó ṣiṣẹ́ náà délùú èyìnbó àmì o èmi náà bẹ́ẹ̀ ṣàmì o happy birthday darling látọ̀dọ̀ mọ́mì àti dádì ẹni kábàáyé wá orin kan orin báyìí kan láti ọ̀dọ̀ wa kábàáyé fìgbà nídìí kò sí wàhálà bákan náà mo fẹ́ kí ah, Mr. Ògúnrìndé ipe láti ìlú Ìbàfò lọ ẹ Ìbàfò Ìbàfò ṣé ìlú ni ẹ wẹ́wẹ́ pé káṣá ọba di kí n ṣá pé ẹ̀ ń gbádùn Orísun ẹ̀ dẹ̀ ń gbádùn akínyìn ètò táwa ṣe lé ní ẹ̀wẹ́ ẹ ṣá mọ̀ pé ètò táwa ṣe ní àwa ò nírònú torí tí náà lọ́lọ́run ṣe dá wa kalẹ̀ máa múnú yín dùn àti gbogbo àwọn tó bá ń rí wa lẹ́nu àdúrà mi sì ni pé ojú tẹ fi ń wà etí tẹ fi ń gbọ́ wà ojú náà nìfọ́ etí náà sì ní di ẹ̀yà kìí sá lọ sí déjì ó kalẹ̀ sáré ju orin lẹ́kùn tẹ́mì ògún káyọ̀dé tó ṣọjọ́ bí ó let's go there ó yá múlẹ̀ dj tààrà ó yá múlẹ̀ <laughs> ó ó máa ń dùn mí tí bá ti di pé táìmù ti lọ àròjọ musolókun ah! ẹ bọ̀ kò tún dùn mí pẹ̀lú pé kí ni èmi ní màá wá ẹ̀yin ní màá bá lórí ètò akínyìn lórí Orísun TV àwọn ò tí ì lọ àwà ńlẹ̀ gidigba ẹ wo ó pọ̀ ńlẹ̀ yẹ́yẹ́ ó pọ̀ ńlẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ a ṣe ń padà bọ̀ lórí ètò ẹ bó tẹ̀jẹ́ pé ní àkókò tí a wà yìí fún ti èní ibà yìí àní rí jù báyìí lọ ẹ a ti sọ̀rọ̀ lórí ẹ̀ṣọ́ ilé ọwọ́ ta ni kó wà obìnrin ni àbí ọkùnrin mo sì fún yín mo sì gbà á lámọ̀ràn pé ẹ jẹ́ kí àwọn ọkùnrin wa yọ̀ǹda rẹ̀ fáwọn obìnrin torí pé kí ni orí wọn pé nípa ká máa lo kọ́lọ̀ orí wọn pé nípa ká máa ra nǹkan ọ̀gbàlódé tó lè mú léṣe lẹ́ṣọ̀ọ́ ẹ mo mọ̀ pé àwọn ọkùnrin wa láti hustle we are just we are born hustlers ẹ fa àwọn obìnrin lẹ̀ pẹ̀lú ìtọ́jú kan máa ṣe ẹ ẹ gbọ́ ẹ ní regret ẹ ká fílẹ̀ fún ọ no no no wọ́n wà pa nípa ìtọ́jú ilé ẹ mo sì sọ nípa pé dìpátímẹ́ǹtì tí ó wà pa jù fáwọn obìnrin láti mọ̀ ní kitchen má tiẹ̀ má tiẹ̀ ọkùnrin má tiẹ̀ rò ó kó tiẹ̀ fẹ́ lọ sí dìpásímẹ́ǹtì ẹ̀ rárá ó máa tẹ́ bọ̀ ni bí kíchìn náà máa wọn obìnrin jẹ́ kó dá jẹ́ kó dára tó wọ̀n sí kíchìn wàá rí wọ́gán àwọn pé à ah, kíchìn náà wàá fẹ́ lè máa sùn síbẹ̀ ẹ lọ́wọ́ àwọn tó ń ṣe nílùú òyìnbó náà àwọn obìnrin náà ló wà in charge nílẹ̀ adúláwọ̀ yìí náà nǹkan àwọn obìnrin ló wà in charge kẹ́lẹ́ wọ̀ pé nípa ká dáná ẹ̀fúnlẹ̀ fún wọn àwọn ló ní tìyẹn ẹ a ṣe ni pé a sì ti mú ojú ìwòran yìí ẹ mọ̀ bá yẹn jù sọ̀tún láti sọ́sì àwọn tó ṣe bẹ́ẹ̀ dé láti ìlú Ìlọrin ti Ìbàdàn ti Èkó ìbàfọ̀ gbogbo wọn wọn gbádùn bó feels wa bó ṣe ẹkọ́ nìkan nìyẹn ẹyin a wọn fẹ́ ṣe nǹkan kan àbí èkejì ẹ fẹ́ ká wá sí ìvẹ́ǹtì ẹ fẹ́ ká wá kọ́bà ni àbí ẹ fẹ́ ká àwọn ayé mọ ohun tẹ́ ẹ ń ṣe ẹ lè pa lórí social media handles wa at orisun lórí youtube at orisun instagram at orisun facebook at orisun all social media handles àwa ń bẹ̀ gidigba ó wà ọ̀dẹ̀ wọ́n pọ̀ kẹ̀rẹ̀ máa wo ẹnu wa ò fẹ̀rẹ̀ rárá torí pé kí ni àfẹ́ fàyè ní lára bí rẹ̀ fẹ́ ṣe any event bí a wedding birthdays of whatever age ẹ̀dẹ̀ wa empty tó dángájíá tó lè mú kí event yìí kó sẹ́lẹ̀ńkẹ́jọ come on holla at your boy ẹ lè pè mí now on my own social media handle at officialvicforlove bẹ̀lẹ̀ máa ti rí mi lọ́ọ̀kan ni má ti pè mí lágọ́ bá a lásán máa jẹ́ ní àwọn ọ̀dẹ̀ kí n disappoint lórí Orísun táwa yìí and disappoint we are always on point ẹgbẹ́ sọ̀rọ̀ pé gbogbo àwọn shows àti máa ń mú wá àwọn event wa àwọn tó wà top notch ni àwọn jẹ́ pété nǹkan tẹ́ bá ń oògùn la sọ́ra ẹ máa wà informed entertained and educated kọ́tà wà fún nìyẹn lórí Orísun TV sáwà yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun náà ti mú wá a sì ti máa mú wá a ò tí ì lọ rárá a ṣẹ̀ṣẹ̀ dé ni a ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni torí pé kí ni odò tó bá gbàgbé Orísun ó máa gbẹ ni èmi sì gbàdúrà pé àwọn ò ní gbẹ ẹ̀yin ò ní gbẹ gbogbo làálàá yín lórí ọmọ yín lórí ayé yín lórí lórí ibi tẹ́ ti ń bọ̀ ibi tẹ́ ẹ dé àbútẹ́sí ń lọ ọba elédùà ò ní jẹ́ kí omi tẹ́ ẹ máa mu kó ṣàn kọjá yín bẹ́ẹ̀ ni mo gbà ládùúrà ẹni tó máa ṣe yín lóore tó máa ṣe yín láàánú afẹ́fẹ́ ìyanu afẹ́wọ́sọ́dọ̀ yín àwọn gbogbo tẹ̀lé sí ń rò gbogbo èròǹgbà yín bẹ́ẹ̀ ṣe máa gbélé ayé dáadáa ni onífiṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà o bẹ́ẹ̀ ti ṣe òṣèlú ni o bóyá ti ẹbí ni o ikú lọ́tún ikú lọ́sì èmi mọ̀ pé a ò ní bá wọn pín nínú ẹ̀ lágbára lẹ́dùwà ọba tó dá ènìyàn ní àwa tó dá yín sí tó sì fún yín ní èémí èmi mọ̀ pé a máa làájá ni àrùn bẹ́ẹ̀ lọ lórí ètò yìí èmi náà sì ni èmi Victor Oyèbọ̀dé Ayọ̀délé ìfẹ́ oró tì mí àrùn jù bẹ́ẹ̀ lórí ètò yìí nígbà tí màá tí wọ́n sí ojú ìwòran yìí nígbà mìíràn ẹ má fara yín sílẹ̀ ó dọ̀bọ̀ DJ mi jakasẹ̀ ńlẹ̀ jájọ mi lì tó ṣàmọ̀ ń hmm, bóyá búlẹ̀ bẹ́ẹ̀.